emefiele mọ̀ gbalẹ̀ ẹjọ́ lọ emefiele <laughs> ti gbalẹ̀ ẹjọ́ lọ o ẹ̀yin èèyàn latest update rèé lórí ọ̀rọ̀ gómìnà ilé ìfowópamọ́ àgbàlẹ̀ wa o emefiele tí wọ́n yọ bí ẹni yọ jìgá látàrí wípé wọ́n ní baba bẹ́ẹ̀ bá mọ ohun tó kó bẹ́ẹ̀ bá mọ ohun tó nìkan tó wà mọ́ yà ẹ̀rù ọlọ́run ó bà kì í tún wá sí ìyẹn nìkan oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kan Emefiele wọ́n lé Emefiele ó ṣe tibí ó ṣe tọ̀hún ibo lọ̀rọ̀ ẹ̀ dé ìwé ìrìnnà ẹ̀ kódà wọ́n ní wọ́n ti ṣe kí ni <laughs> ẹ̀yin èèyàn latest update rèé o bó ṣe lọ. Hmm. Emefiele eme eme eme eme <laughs> Emefiele gbalé ẹjọ́ lọ o ó gbalé ẹjọ́ lọ ìgbà tó délé ẹjọ́ ó ní ilé ẹjọ́ ẹ mọ̀ gbà mí ẹ gbà mí lọ́wọ́ àjọ DSS DSS wọn àmọ̀ jẹ́ ní access sí lọ́ọ̀yà mi wọn àjẹ́ rí lọ́ọ̀yà kódà ẹbí ará mi wọn àmọ̀ jẹ́ rí wọn àjọ ilé ẹjọ́ ẹ mọ̀ gbà mí ojú mi mọ̀ ti ń rí tó ń bì àwọn àjọ DSS àti ọ̀rọ̀ Emefiele wo ló gbé wọn délé ẹjọ́ o ẹni tó jẹ́ agbẹjọ́rò agbẹjọ́rò Emefiele lánàá lánàá yìí òun ló mọ̀ lọ ó lọ ilé ẹjọ́ ó ní ilé ẹjọ́ ẹ dákun oníbàárà mi Emefiele ti ń kojú oríṣiríṣi ẹ̀sùn lọ́dọ̀ àwọn àjọ DSS tí wọ́n tẹ́ ẹ sọ̀spẹ́ǹdì ó àmọ̀ jẹ́ ń rí wọ́n jẹ́ á rí wọ́n jẹ́ á rí ẹ gbà wá ẹ gbà wá ókè ilé ẹjọ́ bá ní ókè ṣé wọ́n jẹ́ ọ ni wọ́n wọ̀ rí hmm, èmi ò fún ọ láyè ọ̀ọ́rì ó bá sọ fún ọ ó ní ẹ̀yin DSS DSS etí yín mélòó ẹ jẹ́ orí ìyàwó ẹ ẹ jẹ́ orí lọ́ọ̀yà mi ò ní ẹ fi ilẹ̀ o ẹ má fi ilẹ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ kó ní lọ́ọ̀yà kó bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó sì rí ìyàwó ẹ kó bá ìyàwó sọ̀rọ̀ ṣebí n tọ́ fẹ́ nu <laughs> ilé ẹjọ́ onímbi agbẹjọ́rò eme Emefiele lé ṣebí n tọ́ fẹ́ nu ẹ mo ti grant ẹ sótò àbùkù àwọn àjọ DSS <laughs> àṣé bọ́mọ bá gbọ́ngàn kúkú lẹ́ẹ̀rùn àwọn òbí rẹ̀ náà wọn ò gbọ́ngbọ́n kan yá lọ sí ṣé tí odò wọ́n ní ṣe ń dán fẹ́nu àwa gan fúnra lára wa kó tó di pẹ́ yẹn lẹ gbọ́ngbọ́n pẹ́ fẹ́ lọlé ẹjọ́ àwa ti lọlé ẹjọ́ àti lọ gba ẹ́sípàtè wípé ẹ Emefiele yóò pẹ́ díẹ̀ lọ́dọ̀ wa ẹ bá wa sáìn ìwé torí Emefiele ìwádìí tá à ń ṣe lọ́wọ́ à ó gbópọn o wọ́n ní gbogbo àwọn ẹ̀sùn lóríṣiríṣi wọ́n ní ń kówó rọ̀kùnrọ̀gún fáwọn tí ń dàlúrú àwọn afẹ̀míṣòfò wọ́n nìyẹn ẹ̀sùn kan ni ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ owó forex ìyẹn owó ilẹ̀ òkèèrè <laughs> bí Emefiele ṣe mọ̀ pé aṣọ kan lánàá bí ó ṣe lẹ̀dí àpò pọ̀ ẹ mọ́ burúdi change kan tí wọ́n jọ ń ṣe kíni tí wọ́n Emefiele ń kówó dọ́là jáde táwọn yẹn ń tà á ní black market tí wọ́n rí owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n lọ rí àkáǹtì kan tí wọ́n líǹkì mọ́ Aminu Yaro ṣe ìgbàgbé mm, àti Emefiele tán ní seventy bílíọ̀nù ní bẹ́nu àkáǹtì yẹn ẹ wò ó wọ́n níyẹn ọ̀tọ̀ ẹ̀sùn kan nìyẹn wọ́n ní gbogbo àwọn èèyàn táwọn sáà ká sí táwọn ń ṣèwádìí ní fẹnifẹni à wọn ló pọ̀ wọn nítorí ẹ̀ ọ̀rọ̀ Emefiele sọ̀rọ̀ táwọn kan yẹn dú kíákíá wọn nítorí ẹ̀ gan ló fi jẹ́ pé bọmọ bá gbọngbọn kó kú lẹẹrùn àwọn bàbá rẹ̀ ló gbọngbọn ká lọ sísè pa etí etí odò níbi tílẹ̀ ò ti ní le ìdí gan nìyẹn o táwọn fi tètè gba ilé ẹjọ́ lọ wípé gbogbo tó yẹ ọ ṣe táwọn ti ṣe gíní <laughs> kódà ẹni tó jẹ́ agbẹjọ́rò Emefiele jẹbi dáódù sound san ẹ òun ló sọ ó níwọ̀n jẹ́ kí àwọn rí ilé ẹjọ́ sọ pé ẹ̀yin dss ó yá ẹ jẹ́ kí àwọn ẹbí àtàrà rẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ rí akọni access sí Emefiele o wọ́n ní tó bá pè yẹn ni kò sí wàhálà wọ́n bá tún <laughs> lọ́ba ní kò jù bẹ́ẹ̀ lọ ṣé tó fẹ́ náà nu àti ṣe kódà wọ́n tún wá tẹ̀síwájú wọ́n níṣẹ́ rí àwọn àjọ dss wọ́n ní àwa gbọ́ngbọ́n àti gbogbo àwọn kírímìnà tẹ̀ ń wò yìí táwọn fẹ̀sùn kàn pé wọ́n ṣe ti bí wọ́n ṣe tọ̀hún gbogbo ọ̀nà tí wọ́n lè gbà gbogbo ẹ̀ pátá la mọ̀ ẹgẹ́t torí ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó yẹ káà náà gbé gẹ́gẹ́ bí àjọ tó ń ṣèwádìí àwa náà ti gbé ìgbésẹ̀ yẹn wọ́n ní lórí ọ̀rọ̀ báwà gan lórí ọ̀rọ̀ báwà tẹ̀ ń wò yìí a tún ti lọ ilé ẹjọ́ náà kódà níjẹta oníjẹta yìí ilé ẹjọ́ fún wa ní ẹ́sípátì wípé ká dìtẹ́ ni ẹ̀ torí investigation táwọn ṣe lórí ọ̀rọ̀ bá wà pé ó pọ̀ díẹ̀ ẹ̀gẹ́ ṣe pé tá kàn ṣe kúẹ́kúẹ́ táwa ní kinní wọ́n ní kò sí kò sí onígìrìgìrì lọ́rọ̀ wọn àwọn ọmọ mọ̀ ń ṣe ìwádìí yẹn fẹ́nẹ́fẹ́nẹ́ ni torí tọ́rọ̀ ó bá dọ̀rọ̀ ilé ẹjọ́ àwọn lè rí àwọn ẹ̀rí tó dájú tó gbópọn tó jẹ́ pé wọn ò fi ní bọ́m̀bẹ̀ láyé àtọ̀run ẹ wípé àwọn mọ̀mọ́ ń ṣe ni kọ́wọ́ àwọn káwọn lè gbá wọn mú wípé kì í ṣe pé káwọn kàn gbá wọn mú ní kíní ọwọ́ báyìí o wọn láwọn fẹ́ mú wọn tán ni káwọn mú wọn báyìí gbàgbé ẹ̀yin ẹ mọ ohun tó ń lọ wọ́n nítorí ẹ̀ àwọn ti sọ fún ilé ẹjọ́ wípé lórí ọ̀rọ̀ ti báwà ẹ fún wa ní ẹsípàtẹ náà kí ó lè pẹ́ lọ́dọ̀ wa dáadáa ká lè rí gbogbo ìwádìí tá a fẹ́ ṣe ká lè rí ṣe pé ilé ẹjọ́ sì tún ti fún wọn ní ẹsípàtẹ wípé ok ẹ máa ṣiṣẹ́ yín lọ ṣé wàá tàn àbókù wọ́n nítorí ẹ̀ kò sí gìrìgìrì gbogbo iṣẹ́ tó yẹ káwọn ó ṣe lórí àwọn èèyàn tẹ́ ń wò yìí gbogbo ẹ̀ pátá o làwọn ó ṣe wọ́n ní ṣe bẹ́ẹ̀ rí pàwọn ti ń discover àwọn nǹkan kan wọ́n ní kódà lára nǹkan tí ọ̀rọ̀ oníbáwà ò ṣe bá wà tí ń jẹ́jọ́ lé lórí báyìí ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n discover ní 2019 wọ́n ní àwọn tírọ̀kì bíi bíi two hundred and forty four kan tán ló tà mọ́tò tó yẹ jẹ́ bíi twenty thirty million naira tán ló lọ tà ní hundred hundred thousand <laughs> wọ́n ní ìyẹn náà ń bẹ nínú tí wọ́n ń ṣèwádìí dáadáa o lórí ọ̀rọ̀ oníbáwá òṣèbáwá yìí ibẹ̀ rí bóyá sojú yoyoyo àwọn tí wọ́n rùn lù nìyẹn tẹ́ ẹ̀ bá sì gbàgbé ọ̀nàrẹ́bù kan sọ lánàá lánàá ó ka gbogbo àwọn èèyàn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí mo sọ ẹ ọ̀nàrẹ́bù kàsáwúré ó ní ṣe rí emefiele à ó ló lè ńlá gbáà ni ó ní à kan mú un pé tọ́ bá fẹ́ tọ́ bá fẹ́ kí ìlú yìí ó dáa ẹ lọ mú un ó ní báwà tẹ́ ń wò yẹn náà wọ́n ní àwọn méjèèjì sì ti ń bẹ lákòlò àjọ EFCC báyìí wọ́n máa sọ wọ́n ní ìwádìí tó tó lágbára tó lóòrìn ń lọ lọ́wọ́ kí gbogbo aráàlú kó fọkàn balẹ̀ ọ̀nàrẹ́bù ń sì sọ ó lára Tinubu bẹ́ẹ̀ balẹ̀ fẹ́ ṣe Nàìjíríà kó dáa dáadáa ẹ máa ṣèwádìí yín dáadáa ẹgẹ́ẹ̀tì gbogbo àwọn tó yẹ ẹgbẹ́ ẹgbẹ́ wọn kódà ó ní gbogbo àwọn kan wà tó yẹ pé àwọn ganan ṣètò bẹ́ẹ̀ ṣe débẹ̀ wọ́n sọ̀pọ́ọ̀tì yín kẹ́ ẹ tó dà rẹ ó ní gbogbo wọn ó ní ẹbojú wọn jẹ́ ẹbojú wọn jẹ́ ó lè ló pọ̀ jù ní ẹ kó gbogbo wọn bẹ́ẹ̀ bá ti kó gbogbo wọn ẹ̀ rí lùṣe ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ pé ẹ̀rẹ́ dì àti tẹ ojú àwọn èèyàn mọ́lẹ̀ ẹ mọ̀ wulẹ̀ ẹ mọ̀ wulẹ̀ dáwọ́lé o ó ní ṣùgbọ́n ibi ẹ bẹ́jọ́ dé ibi ẹ bá dé yìí irú Emefiele ẹ ti gbé yìí ó nítumọ̀ báwa náà ti ẹ ti dá dúró tí wọ́n ti rárá kó ó ní gbogbo àwọn yẹn ó sì nítumọ̀ ó dáa ó ní ṣùgbọ́n ẹ ẹ sáà mọ́ sí lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àjọ DSS ní ẹ fọkànbalẹ̀ gbogbo tó yẹ káwọn ó ṣe gẹ́gẹ́ bí àjọ òun làwọn ti ṣe pé kò sí wàhálà ó kàn gbá lọ ilé ẹjọ́ ni kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wo update yẹn lórí ibi tọ́rọ̀ Emefiele àti báwà tó dé dúró nìyẹn báwa mi bá tún ti ń jáde lórí wọn a mọ̀ mú wa bẹ́yìn ò ti subscribe sórí ìkànnì wa lórí YouTube ẹ subscribe sí ẹ bá ti subscribe tán ẹ tan notification bell yín lẹ̀ ó bá dẹ̀ jórí Facebook náà ni ẹ follow wa ẹ bá ti follow wa tán ẹ tan notification yín lẹ̀ ẹ like fídíò ẹ comment àwọn fídíò wa ká mọ èrò ọkàn yín lórí gbogbo àwọn nǹkan tó ń lọ báwọn update tuntun mi bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lórí ìkànnì tiwa sẹ́ ọlọ́ngbọ́ àníjáyín tàn mọ́ ẹ ṣé o tẹ̀ ń wò wá bó ṣe ń lọ.